¡Gracias! আমাদের আমাদের Thank you. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقول قلوم بواسط kúrò lọ́dọ̀ ọ̀ṣẹ̀ ìtọ́ọ̀lù ẹni ẹ̀kọ́ ẹni ìbínú sí ẹni tó lùwà tó ti yọ kúrò láàrin àwọn olólùfẹ́ rẹ̀ ẹni tó lùwà tó ti yọ kúrò láàrin àwọn tí olùfẹ́ ọdún sí ẹni tí ọba àlá obìnrin tí tí ó kù ní ọdún wọn láéláé lábẹ́rẹ́ tọ̀síù wa pẹ̀lú orúkọ ọlọ́ọ̀ba ọba àjẹkẹ́ ayé ọba àpàkẹ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ àdúgbò ti àyà wọn twenty one ní àná àbáyìí a ní one twenty two sọ̀rọ̀ ìbáfọ̀rọ̀ àtọ́lọ́mọba àlejò ti fi ń pe àwọn Israẹli ní ìsìn ọ̀rọ̀ nípa ní ìsìn ọ̀rọ̀ nípa ti di olùdájú ọlọ́run bá mú fún wa báyìí pé. wọ́n ṣe fún yọ̀ọ́ máa tẹ̀lé sí iná lọ́nà ìlànà ìṣẹ̀lẹ̀ wà láàyè wọ́n bá lómi ní àárẹ̀ lọ́wọ́. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. الله أبان صفوة من يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم

òun náà ni anẹ́bíwa yàkú àlìsẹ̀lẹ̀ anẹ́bíwa yàkú tí í ṣe ọmọ anẹ́bíwa yú tí í ṣe ọba bàbá anẹ́bíwa Yúsù anẹ́bíwa yàkú àlìsẹ̀lẹ̀ òun jẹ́ ọmọ fún anẹ́bíwa ìṣẹ̀háàbù. Ishaq òun ti ọmọ fún ànábì wa Ibrahim ìyẹn ló fi jẹ́ pé àwọn ọmọ Israel àti àwọn láwùbáwá ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni wọ́n jọ jẹ́ síra wọn torí pé Israel bàbá wọn ọ̀n bàbá bàbá wọn ni ànábì àbúrò. anebi Yàkúbù ló àwọn ọmọ Ísírẹ́lì kalẹ̀ òun ni bàbá wọn anebi Yàkúbù táwa ń sọ yìí ó ọmọ ọmọ wa Ibrahim torí pé Ànábì wa Ishaq òun ló bí Yàkúbù Yàkúbù ló wá àwọn ọmọ ni pé Ànábì wa Ismail alayhi kí n ṣe ọmọ ànábì wa Ibrahim òun ni bàbá fún àwọn ọmọ àwọn lárúbáwá a sì mọ̀ pé ànábì wa Ismail àti Ishaq ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n àwọn ọ̀fẹ́ ní bí ọdún mẹ́tàlá ní bẹ láàrin wọn síra wọn ìyẹn láàrin ànábì Ismail àti ànábì wa Ishaq torí ànábì Ismail ní ẹ̀gbọ́n anabi ismail ní ẹ̀gbọ́n ìgbà tí ọlọ́run ọba àlekè ọlá tó fẹ́ fún anabi wa ìwọ̀ ìlú lọ́mọ nígbà tó ju ọmọ ti fún ọlọ́run ọba fún ní ismail ismail òun náà lọ́lọ́run ọba ní kọ̀lá náà máa wù sẹ́yìn ìgbà tó wá tó ẹni ìmú jáde ìgbà tó ń tú ọmọ ọkùnrin kéèyàn fẹ́ fún yẹn jáde ọlọ́run ọba wá pa á láti ẹgbẹ́ ọmọ yẹn ju láti fi ṣèjọ́ sí fún mi ṣùgbọ́n anábì wa ìsìnkáàb ìyá tiẹ̀ òun ni sáárọ̀ bẹ́ẹ̀ sì ni anábì wa ìsìnmáyìn ìyá tiẹ̀ hájáù hájáù yẹn kọ́dímọ̀ ló jẹ́ fún sáárọ̀ torí pé anábì wa Ibrahim aleyhi salam nínú ìṣòro tó kojú ẹ̀ iná ẹni tí ó padà jáde kúrò níbi oko kú ní báábì àwọn ọ̀kẹ́ ní báábì ni wọ́n gún ọkọ́ wá bẹ́ẹ̀ ni àwọn ọ̀kẹ́ lọ́mọ ọbẹ̀ ni ní kúkú láàrin ráàsì yẹn náà síra wọn ni ìgbà tó wá pé jáde pé ìnídà ìbìlà rọ́bì ìsàyàhàdì wàhálà ìyẹn aráàlú yìí pọ̀ ẹ̀gbà tọ̀lọ́hún bí àpọ̀ èyí ṣe é jẹ́ wá lọ láàrin ìgbà tí ń lọ lójú ọ̀nà ìgbà tí ń lọ lójú ọ̀nà wọ́n kan ọba àfẹ́nú àwọn ọba afipá lulẹ̀ àwọn ọba alágbára ayé bẹ́ẹ̀ sì ni anábì wa yìí ìyẹn anábì Ibrahim alayhi salam òun àtìyàwó ẹ̀ sáárọ̀ ni wọ́n jọ ń lọ ìtàn míì náà ní anábì Lútù wà pẹ̀lú wọn wọ́n jọ ń lọ orí tí ọmọ ẹ̀gbọ́n anábì Ibrahim ni anábì Lútù ṣe kò sí ìdánẹ́bí ọlọ́run ọba ń gbà yẹn ìgbà tí wọ́n ń lọ lójú ọ̀nà Ibe ni ọba yìí ti wá ní tí wọ́n ń mú sáárá tí ń ṣe ìyàwó ànábì Ibrahim wá ìgbà tó wá ní wọ́n mú wá ó ti béèrè lọ́wọ́ Ibrahim jẹ́ ni ìgbà tó wá dé ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ọba dọ́dọ̀ ọba yẹn ní báwo ni ọ́ kọ́ mi ṣe torí pé ọmọ mi lọ jẹ́ inú ẹ̀sìn. èmi àti ẹ larịị láríra wa lọ́mọ ọ̀yẹ́ lórílẹ̀ bí àkùkọ bá dé bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ìgbà tó bẹ́ẹ̀ ọba yẹn ọba yẹn gbèrò àti ṣèbàjẹ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba àlejò ọlọ́wọ́ bí ìgbà tí ká kọ̀ wá yẹn ṣe ọba ní kí sáárọ̀ lóhùn bẹ́ẹ̀ lọ́hùn kọ́ lóhùn fi pẹ̀lú ẹ̀ ọba ìgbà tó wọ́n nẹ̀ tẹ́sẹ̀ nẹ̀ wá òkú tó obìnrin yóò tún lọ ní oṣù gbèrò ọlọ́run bá tún taàpù oṣù gbèrò ìgbà tó rí pé kò tó mú fẹ́ dá ọ wá àwọn ó obìnrin wá mi àlìjẹ̀nu wá mi ọ wá ní kó máa lọ ní kó máa lọ wá fún ní pé kọ́ máa jẹ́ ẹni tí ó máa sìn ọ́ ìyẹn ni ájárò ti pẹ̀lú wọn lórí ìrìn àjò wọn wọ́n lọ lórí ìrìn àjò wọn wọ́n wá wà ọjọ́ pípẹ́ ọlọ́run sọmọ fún wọn ìgbà tọ́lọ́ wọn bọ̀ ò fún wọn àkọọ́lẹ̀ mi nínú fẹ̀ wọ́n ní sáárọ̀tì náà ló sọ fún ànábì wa Ibrahim alayhi salam pé tó bá sì tiẹ̀ lè mú obìnrin yìí náà kó fi ṣe kí ni kó fi táyà sẹ̀mọ̀pọ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ lọ́jẹ́ òun wọn fún ní jésù pé òun yọ̀ǹda rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó fún bóyá ọlọ́run afọmọ látara rẹ̀ ọlọ́run bá wa pé yẹn ó ti tọ́ ọmọ ún ẹ̀rí pé ìyanu ọlọ́run ọba ní ìyẹn ọlọ́run ọba fún ní Ismail ó bí Ismail òun dé pẹ̀lú ìyàwó sáárá kọlọ́run bó tó pàṣẹ pé kó gbé Ismail wò nílùú tàbí ní Iraq yẹn ọ̀hún alùpùpù ẹ̀rọ ìgbàlẹ̀ yìí nílùú tí ewu kankan ilẹ̀ òkó tí í ṣe ìlú mọ́kà ibẹ̀ ló gbé e lọ ó gbé ìyá àtọmọ lọ síbẹ̀ orísun bíi tó gbé wọn sí náà ní omi jẹ́bíjẹ́mì yẹn ó gbé wọn síbẹ̀ wọ́n wà nílùú àwọn ń yẹn ẹ wá rí anábìwá ishaq alayhi salam tó jí ọmọ tí sáárọ́ bí òun lọ wá bí yàkúù ìyẹn ìsáàkì yẹn ló bí yàkúù yàkúù yẹn lọ wá sí àwọn ọmọ ìsírẹ́lì kalẹ̀ ẹ sì pé alẹ́bíwá yàkúù wà lẹ́yìn sàlẹ́m ibo ni wọ́n ń gbé àwọn ń gbé ìlú wọn bẹ́ẹ̀ níbi tí alẹ́bíwá ìsáàkì tó wọn dín ṣùgbọ́n látara sí ọlọ́wọ́n bá àkọ́lé ọlọ́run anábíwá Yakubu alayhi salam nínú àwọn ọmọ tó bí ó bí mọ mọ́kànlá ó sì wá ṣe kí ni ó tún wá bí Yusufu lẹ́yìn ẹ̀ Yusuf yẹn ọlọ́run ọba wá ní kọ́ jẹ́ òkú tó lágbára láàrin wọn Yusuf yẹn òun ni àwọn ọmọ ọ̀yá rẹ̀ pèsè pèrò wọ́n wá lọ́ọ́ ju sínú ọ̀gbun kẹ̀ǹga torí pé kí ni wọ́n rí i pé bàbá àwọn nífẹ̀ẹ́ rẹ̀ ju àwọn lọ wọ́n ní Yusuf àkúwà ábú ìlà bínà nínú ẹ̀rí pé Yusuf àtọmọ ìyá rẹ̀ bùrìyàmì bàbá wa nífẹ̀ẹ́ fáwọn méjèèjì jù wá lọ wọ́n lẹ́sùn òṣùpá àwa ìjọ ni wá àwa pọ̀ àwa mọ́tẹ̀lá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anẹ́bí àkú ó nífẹ̀ẹ́ sí àwọn ilé ìjú wà lọ wọ́n sọ nípa pé bàbá àwọn ọmọ tí ń ṣe torí pé kí ni bàbá àwọn níbẹ̀ tí ń gbà wọn lọ ní kúkúrú wọ́n lọ ta anẹ́kọ́ ju anẹ́bí yusuf sínú ọ̀gbọ́n. Lẹ́tara pé wọ́n yí kí bàbá àwọn nífẹ̀ẹ́ sí jù lọ ju àwọn lọ, wọ́n gbèrò wọ́n pèsè oríṣiríṣi nínú ọ̀rọ̀ wọn kí ẹ pa ẹ̀ṣẹ́ bá bẹ̀rẹ̀ ẹ̀mú kórìí. Ní kúkúrú wọn lọ dùn sínú ọ̀gbọ́n.

ní kúkúrú wọ́n padà ká níbi ìwà inú kù. abájọ àdábọ̀ ìgbà tí wọ́n ti rí pé bàbá wọn nífẹ̀ẹ́ sí ìyá wọn lọ tí wọ́n ti tẹ̀ ẹ́ jáde kúrò nílé wọ́n dùn sínú kànga àwọn tí ń jẹ́ arìnrìn àjò ibi wọ́n gbé ń pọnmi wọ́n yọ àdẹ́bìnrin rúkù àwọn bẹ́ẹ̀ pọnmi ìgbà wọn fẹ́ pọn ní bí ìbánilówó sínú kànga wọ́n rí pé wọ́n rí pé kí ní ìṣèkí ni wọ́n rí tó ń wo ó ní ya bùṣìrọ́ áádá àgùrẹ́ àwọn ọmọlélẹ́ àbẹ̀wò àbáwò báyìí wọ́n lọ tà ní kọ̀ǹtọ̀ wọ́n tà ní kọ̀ǹtọ̀ owó kékeré wọ́n bá ní sírọ̀ ìgbà tí wọ́n tà fún ọba ní sírọ̀ ìyẹn Egypt ibẹ̀ ni wọ́n tà níbi Yusuf alayhi salam ìtọ́sọ ànábì yusuf di èrò onísúrọ̀ nìyẹn àwọn tí wá ń bẹ ìgbà tó wá yá ó di pé ìyẹn mú nínú ìgbà tí ìyẹn mú nínú ó ń kálukú wá ń wá oúnjẹ lọ sí mísúrọ̀ torí pé ọba mísúrọ̀ ti lánàá ṣáájú pé òun rí máa ní ìgbéjẹ tó sanra òun ti wá àwọn màálù kẹ́kọ̀ọ́ àwọn màálù méje tó gbẹ ẹ̀hún ẹ̀hún ó aláì ọmọ tí wọn bó ṣe láláyè síra wọn wá ti gbàdúmọ̀ aláì ìtumọ̀ ni pé àwọn ọdún ń wá sí wọn mú ọdún ń bẹ ẹja oko dáadáa wá dá yẹn ẹ wá èyí tẹ bá pamọ́ yẹn táwọn ará àdúgbò kù káàtà wọn bá wá rà káàkiri káàkiri ọwọ́ àdì pé wọ́n ní oúnjẹ pamọ́ ó sì sọ fún ọba yẹn pé ìdí á ní ọ̀zá alẹ́ ọ̀zá ìlà èmi ni kò jẹ́ kí n máa darí nǹkẹ́ oko yẹn torí mi ni mo mọ̀ ń pa rẹ̀ dáadáa ó sì ti di olórí rẹ̀ ibi tí àwọn olùmọ̀ ti mú ọ̀rọ̀ wá nínú pé kí ẹ bá rí i pé ipò káńtẹ báwo yẹn bá áńdù rẹ̀ wọ́n dá wọ́n sì darí lẹ́yìn tí ìdíkò òun lè darí ẹ̀ dáadáa kó lè béèrè ẹ̀ gẹ́gẹ́ ṣe béèrè yẹn. anígbà yíkú àní ìṣẹ̀lẹ̀ ọwọ́ àdínkù òun ní ti àmójútó oúnjẹ oúnjẹ ọ̀wá tí wọ́n ti àwọn bàbá rẹ̀ lọ́wọ́ ó di pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ wá ara nínú ìṣòro kò sóúnjẹ bíi kápẹ́lí gbogbo ẹni tí ọba ara jẹ bàbájẹ́bàjẹ́ àní jẹun kọ ẹgbẹ́ sẹ́ńtà àti kó kálukú wọn lọ káàkiri káàkiri káàkiri nàìjíríà nìyẹn níta àti lọ́ọ̀rọ̀ àǹjẹ nìyẹn. ìgbà táwọn yẹn lọ́ọ̀rọ̀ àǹjẹ báyìí ibẹ̀ ni wọ́n ti mú mùnìyàní tí í ṣe àbúrò Yusuf wá àníbi Yusuf ti dá ogun ọmọ àwọn ọ̀dà mi ó sì wá dọ́gbọ́n mú ife ọba ó dùn sínú ẹ̀rù wọn ó ní ọyá ẹ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lọ yẹn ibi ọba ti wà nínú ẹ̀rù ẹnìkan nínú wọn inú ẹ̀rù bá ló fi sí nínú ẹ̀wà àbúrò rẹ̀ bùnìyá ní ló fi sí wọ́n wá ní ọba ní ẹnìkan ti mú ife láàrin ní wọ́n ní ẹni táwọn bá sì bá nínú ẹ̀rù rẹ̀ làwọn òun kalẹ̀ ìgbà wọn tún wò títí nínú ẹ̀rù bùnìyá ní wọ́n ti bá àwọn ní tó bá jalè ẹ̀gbọ́n rẹ̀ Yusufu náà ti jalè rí sáájú fún ọmọ tó Yusufu náà làwọn bá rí ọ̀dà ààbò balẹ̀ ẹ̀gbọ́n wọn níbi ẹgbẹ́ tó wá fún ìyá nínú balẹ̀ wàhálà dénú bàbá wa ń sunkún kó mo rí Yusufu mọ́ ẹ bá tó wá fún ìyá nínú náà kalẹ̀ ìṣòro dé nìyẹn àbálò àbábọ̀ àwọn bàbá yusuf àti bàbá àtìyá ń wá padà wá sí ní sùọ́ gbogbo wọn wá padà wá di ẹni tó wá gúnlẹ̀ sí ní sùọ́ wọn wá wo yusuf kété yusuf ni alátọ́lá ń jọ́pẹ́ ní àdẹ́tò ti wàhálà pé ní rọ́ìtù àdá aṣẹ́rọ̀ ọkọ̀ òkàdà wọ́n ṣàmúṣàwọ̀ ìkọ̀nà rọ́ìtù òun mú ní sáà jìbì mú ríràwọ̀ mọ́kànlá òun àtòsùpá mórí wọn tí ń torí balẹ̀ fún mi tí bàbá rẹ̀ wá ń sọ fún un pé alákọ̀ ńlá yẹn ló jẹ́ o bàbá rẹ̀ àtìyá rẹ̀ àtàwọn bàtàn rẹ̀ mọ́kọ́ kàlá ni wọ́n ń forí balẹ̀ fún ọ mọ́tò aláìfẹ́ mi kankan. Ìgbàlódé ọ̀gá yà kí n tó lájà lẹ́yà, ìgbàlódé ọ̀gá. Bàbá Yúsù títí àlejò Yàkú, ọwọ́ ń sọ fún Yúsù pé aláta ọlá yẹn má sọ ọ́ nìkan sí nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀. Àlà ìkùwá títà báyẹn kì í dúró dáadáa ìdá. Má sọ àlàyé bẹ́ẹ̀ni sẹ́ni nínú wọn kí wọ́n má bàa dètè mú sí ọ torí kéṣe ìtọ́ọ̀lù ọ̀dà tó gbọ́dọ̀ ìgbà tí wọ́n wá dé Mísírọ̀ tí wọ́n dé ọ̀dọ̀ ànábì wa Yusuf aleyhi salam wọ́n wá wọlé fún ànábì wa Yusuf aleyhi salam ní wọ́n ń sọ fún bàbá rẹ̀ bí ara táwí lùrú yáyà ìrẹ́ bàbá mi ìtumọ̀ aláfihàn láńjọ́ sí mi èyí tó wáyé pé látara ẹ̀ níṣẹ́ tó kù sí wá di tó jẹ́ wàhálà alẹ́ láàrin mi àtàwọn ọmọ ọ̀yá mi ibi tí àwọn bàbá yúúsù àti bàbá wọn ànábì yakub tí wọ́n ti wá di èrò mísírọ̀ nìyẹn mísírọ̀ yẹn ni wọ́n wá ń gbé ibẹ̀ ni àwọn àrọ́mọdọ́mọ wọn israel tí wọ́n bá ń ké mu mísírọ̀ tí wọ́n ń ké mu báwọn làwọn ní egypt bí wọ́n ti dé egypt nìyẹn wọ́n èyí sọ ọmọ orísun egypt bí wọ́n ti débẹ̀ nìyẹn wọ́n ké mu ẹ̀ lórí lórí ìlú àwọn ni now wọ́n wá wà níbẹ̀ yẹn ibẹ̀ yẹn ni wọ́n ń gbé gbogbo wọn àtàwọn ọmọ wọn ni wọ́n bímọ sí nìyẹn tí wọ́n ń bí títí wọ́n rẹ̀ kó tó di pé ọlọ́run ní kí ànábì wa musa náà alayhi salam kó jáde láàrin wọn orí inú ọmọ iṣẹ́ ìní ànábì musa náà wà ànábì musa alayhi salam àsìkò rẹ̀ ọlọ́run wá ní kí wọ́n jáde kúrò ní mísírọ̀ torí pé wàhálà ọmọ Ísírẹ́lì pọ̀ àti ààbò nàìjíríà ni wọ́n eré ebu ni wọ́n anábì Musa lọ́wọ́ ìgbéjìdé láàánú wọn wá ẹlẹ́mọ̀ púpọ̀ wọ́n dá a láàmú lóòótọ́ ni oríṣiríṣi àwọn àmẹ́bí wọ́n láàrin wọn anábì Musa alẹ́ ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé láti òfin áwùn ni ìgbà tí wàhálà wọn pọ̀ kọ́lọ̀ ń pa àmẹ́bí wa kọ́lọ̀ ń pa tìrọ̀ ń pa àrùn ọwọ́ á ní kí anabi musa àti harun kó kó wọn kúrò ní ìlú misrọ ọwọ́ á kó wọn kúrò ní misrọ ọlọ́run ní kó máa kó wọn lọ sí Baitul Maqdis pé kí wọ́n wọlé lọ wọ́n bá yarí wọ́n láwọn ò lè lọ ìnàbí akọ́ wọn jà bàárí wọ́n láwọn alágbára ń bẹ́ni tó ń kó wa lọ yẹn ìgbà wọn fọ àlọ fàábọ wọn ni ya musa ibi àkáǹtà wọrọ tó tábà bọ sí la iná àwòrán sọ̀rọ̀ ìlú wọn ni musa ìwà àtọlọwù rẹ ẹjọ́ máa lọ ní sọ ẹ máa lọ jerusalem tọlọwù ní àlọ yẹn ìwà àtọlọwù ẹjọ́ máa lọ sóra níta wo dúró kí ìgbà tó padà yá lórí wàhálà yẹn tí wọn lọ wọn bọ pẹ̀lú àìgbàkọ́lọ́hun ọlọ́run wá dá ìdààbò ọlọ́run dá a lò yẹ ti ń ná sí lára àbáyé ní sánẹ̀ odidi fọ́ọ̀tì yẹ tí wọ́n dààbò tí wọ́n bọ́ tí wọ́n lọ wọ́n sí fọ́ọ̀tì yẹ. lẹ́yìn ìgbà tí wọ́n lù dààbò láàrin ìgbà yìí ni kúndé bàtẹ́bí wa Musa alayhisalam ẹni tó wá láǹfààní àti kó wọn dé Jerusalem òun ni Yusha alẹ́bí musa òun ló kó wọn débẹ̀ lóòótọ́ jimọ̀ báyìí ọwọ́ adi tó ṣe gbà tí òun fẹ́ wọ̀ torí pé pẹ̀lú ogun ni ogun tó gun ni alẹ́bí wa musa ọwọ́ apàtẹ fún oòrùn torí pé tóòrùn bẹ́ẹ̀ ti wọ̀ wọ́n ti bọ́ sí sáàpì nìyẹn èèwọ̀ sí ni nínú òfin tọ́lọ̀ ń fún alẹ́bí wa musa òun ti tẹ́lẹ̀ òjò sáàpì òun wá bẹ́ẹ̀ wọ̀ ọwọ́ apàṣẹ pé wọ́n ní mẹ́kì máa mú wọ̀ ìwọ òun yẹn ẹni tí wọ́n ń pa láṣẹ ní èmi gangan ọlọ́run pa mí láṣẹ ọ̀yà dúró sí bẹ́ẹ̀ má wọ̀ ọlọ́run wá mú lọ́wọ́ dóríjọ́ yẹn òun ọ̀wọ́ bọ̀rọ̀ títí tí wọ́n fi ṣẹ́gun ìgbà tí wọ́n tó ń ṣẹ́gun tẹ́ tí wọ́n wọ Jerusalem lọ lẹ́yìn ìgbà yẹn lòun tó wọ̀ ní tó so àwọn Israẹli ẹ̀rú Jerusalem wọn èé sọ ọmọ Jerusalem ọlọ́run ní kí àdébì ìmúdó kó wọn láti ní sùúrọ̀ tí wọ́n dé wọ́n tàta kò dé ní sùúrọ̀ ni ọlọ́run tí wọ́n á ní kí wọ́n kó wọn láti bẹ̀ tí wọ́n kó wọn lọ sí Jerusalem tí wọ́n wá sọ Palestine délé lórí tí wọ́n bẹ̀rẹ̀ pa wọn Palestine bẹ́ẹ̀ sì ni wọ́n èé sọ ọmọ ọbẹ̀ wọ́n kó wọn lọ ní. Israẹli wá nì látara oríṣiríṣi àwọn ìwà abú ètè kéfè tí ń bẹ lọ́wọ́ wọn ọmọ wa ní abájí ìjọ èyí. Olúwa ní gbogbo ẹ̀yàn ọmọ Ísírẹ́lì, ó kúrò ní ọmọ sí ẹ̀lẹ́ sí ìyàní àǹkúwà lẹ́yìn fún. Ẹ̀yàn ọmọ Ísírẹ́lì, ẹ̀rẹ́ sí àwọn ìjẹ́ra ẹ̀mí oríṣiríṣi ìdẹ̀kùn ni ó ní ààrẹ tí mo ṣe fún yín tó wá lé pé wà á ní fàtọ́lì tó wá nẹ́bà tọ́lé tó kọ́ àdáde àdáni. mo wá sí ibi gbogbo ayé lọ kí làwọn ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún ọmọ Israẹli òun náà ní pé nínú àwọn ọmọ Israẹli àdébí ọlọ́mọ bá pọ̀ nínú wọn nínú àwọn israẹl àwọn mùlù àwọn ọlọ́ba lọ́ba lọ́ba pọ̀ nínú wọn àwọn ọlọ́lá àwọn ẹni ẹ̀kọ́ wọ́n pọ̀ nínú wọn ọlọ́run tó wá ń sè wọ́n bá kí èsì yẹn pé òkúrú ni mọ́tì ya lẹ̀ sí ya ní ẹ̀ǹtù ara ikùn ẹ̀rẹ́ sí ìjẹ̀kùn ni ẹ̀rẹ́ sí ìjẹ̀ra ni èyí tó ṣe kú ní. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين ọlọ́mọba ó ní èmi mo fi ní ju gbogbo ayé lọ kí ni tún máa lẹ àlàní rẹ̀ ṣé gbogbo àgbáyé ti àtúntà wà ní ọlọ́mọba ń sọ rárá àwọn onímọ̀ wọ́n ní ìtumọ̀ òfin yìí ju gbogbo ayé lọ ìyẹn ni pé lásìkò wọn yẹn gbogbo àwọn tí ń bẹ nígbà yẹn ọlọ́run ọba fi ọmọ ìsírẹ́lì ju gbogbo wọn lọ torí pé kí ni àwa ti rí ẹ̀ tó fi ń pé pọ̀ rẹpẹtẹ títí ń yé wa pé àlùmọ̀ yìí ló lóore jù fún tún ẹ̀rọ mọ́dín ó kú jáde ìmọ̀ táwọn ó kú jáde ìmọ̀ àrò. ọ̀rọ̀ jáde ní ká ti sàmúlò náà ti máa ń الهوى وتنهونا عن المنكر وتقنهم بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. الوصى قل كنتم خير أمة أخرجت للناس أي جوكم تنورج على المؤمن ìjọ yìí lọ da àdúgbò lóore. kí ló fà á sálíwùmọ̀ yìí fi lóore torí pé àlèwùmọ̀ yìí àwọn náà lọ́lọ́run ló ń fàyọ láàrin àwọn ènìyàn. Dàmúrú ẹ̀bẹ̀ àwọn òfìwọ́ máa ní àwọn ará Olúwa ní ẹ máa pa àwọn èèyàn láti ẹ dáadáa, ẹ sì máa pọ̀ fáwọn èèyàn níbi tí ó ga. Ẹ tún wá nígbàgbọ́ sínú ọlọ́mọ ọba. ìgbàgbọ́dọ̀ ọba wa sọ pé ilẹ̀ lóore jù gbogbo owó láìka ọdún ìṣòwò àwọn ẹni ilẹ̀ ni tí ó jèrè bákan náà anigba Muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn aládégbèyìn ṣùgbọ́n àwọn alálá lálóore jù ó ní ọjọ́ ọdún wà ọlọ́run fi hàn àwọn ẹni ìsáájú wọ́n sínà àwọn Yahudi àwọn ọmọ ọjọ́ tó wá lẹ́yìn rẹ̀ ní ṣe sáà ní ẹ àwọn nẹ̀sọ́rọ́ àwọn mú ahad ìṣe sunday àwa wá dé nígbẹ̀yìn àwa wá mọ̀nẹ̀ àwa sì gbúdọ̀ ọdúnmọ̀ yẹn dàrẹ́ ó ní bá a ti wá nídìí wọn yẹn lọ́jọ́ ayé kó jẹ́ pé àwa mú júmọ́ àwọn sáàbù ní àwọn yẹ̀wúdí àwọn nẹ̀sọ́rọ́ ahad ó ní bẹ́ẹ̀ náà láti sáájú wọn láti kìyà náà anábìsọ̀rọ̀ lọ́wọ́ lè wọ̀ sẹ́lá ó ní wọ́n ṣe àlìjẹ́ náà wíwọ̀ wọ́n ṣe é léèwọ̀ fún ogun ànẹ́bì pátápátá àtẹ àdìkúlà ha títí tẹ̀mí ànẹ́bì ojúkọ wọlé báyìí bẹ́ẹ̀ náà ni wọ́n wá ṣe àlìjẹ́nà níníwọ̀ wọ́n ṣe é léèwọ̀ aláàbòlè ọmọ àtẹ àdìkúlà ha ọmọ sí gbogbo ọ̀dọ́ pátá tó ti wá sáájú ń jẹ́ ti wálé ayé ọlọ́run tẹ́lẹ̀ wọ̀ fẹ́ẹ̀lì kẹ̀kan ọ̀gbọ́dọ̀ tí ìwà lè jẹ́ ńnẹ̀ wọ́n lè ti nírẹ́ẹ̀tì àdìwọ̀ ṣùgbọ́n wọn ò lè ti wọ̀ títí ìgbọ̀ yóò ti kọ́kọ́ wọlé náà. Ìní dáadáa àrò lè àdìrọ̀ tó nàkí àlùwálé nàdínà láàyò rí dùn náà olúwa ọ̀run bèèrè ọ̀hún. لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. ilé ìgbẹ̀yìn yẹn tẹ́lẹ̀ fọlọ́wọ́n ọba ó ní kọ́ máa bẹ fún gbogbo àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn tí wọn ò ti yẹn gbá tí wọn ò ti gbéraga lórílẹ̀ àwa àlùmọ̀ yìí iná ẹ̀ ni àlùmọ̀ tí ọ̀kọ̀ọ̀kọ̀ wọlé kí gbogbo òjò pátá tó wọlé bó ti jẹ́ kí ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam òun lànẹ́bí tí wọ́n wọlé sí gbogbo àwọn ànẹ́bí òun tó wọlé. Thank you alẹ́kùnrin Muhammad sallallahu alaihi wa sallam ó ní màá lọ àlìjẹ́nnà báyìí tó bá di àlìkìyámọ̀ ìgbà tí mo bá dé àlìjẹ́nnà màá wá pẹ́lẹ̀kùn gbé fún ó sílẹ̀kùn fún mi ẹni tọ́lọ́run ní kó máa ṣàkóso àlìjẹ́nnà yóò wá béèrè pé ta nìyẹn màá dákọ̀ ara mi kí á dẹ̀ Muhammad èmi Muhammad ní anábì sallallahu alaihi wa sallam ó ní wọ́n pé kọ́sìrì lìjẹ́nnà yẹn alábòjúbọ́ lìjẹ́nnà tí ó sọ pé ìwọ náà ni wọ́n pa wá láti ẹ̀ka kọ́kọ́ sílẹ̀kùn ìyẹn ló ti jẹ́ pé àlejò Muhammad sallallahu alaihi ni yóò kọ́kọ́ wọlé ìyẹn ní gbogbo tí a ń wí pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí ni pé wàá ní bàtọ́lì tuntun wa dáadáa mo fi yín ju gbogbo ayé lọ àwọn ẹni tí ń bẹ nígbà yẹn lọ́lọ́run ọba ń sọ. Ya bani Israila ìkúrú ní نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. àwọn tọ́lọ́ ọba wa ń sọ yìí ẹ̀rí kí ayé yìí ó ti ṣáájú náà nínú súra tó sáńkà súra sáńkà lọ́wọ́ yìí kí ni tọ́lọ́ ọba fi ń ṣètẹ̀ sí wáyà yìí Ọlọ́run ọba ti sọ nínú ayà tó ṣáájú, ó ní ẹ̀yọ́ ọmọ Israẹ̀l, ẹrẹ́ sí ìdẹ̀kùn mi, ẹrẹ́ sí ìdẹ̀ra mi, àwọn àlùkáwà ní tèmi ọlọ́run ṣe ẹ̀rí pé gbogbo ẹ̀ ẹ bó ṣe tọ́ àti bó ṣe yẹ tẹ́ bá ti pé àwọn tí mo parí láti ẹ̀mí yóò pé ẹ̀sìn ẹ̀mí fún yín ọlọ́run bá tún wá burú ń bí ó tún rán wọn létí ìdẹ̀ra tó ń ṣe fún wọn. Àwọn àbò oníṣẹ́ fíìmù wọ́n ní kí ni súnmọ́ tọ́lọ́run ṣe ń pààrà rẹ̀ kìíní. Òun ní kí àlàáfù aláàfíà ìrọ̀kú lè dàbí ìlú ní òun ni pé ọlọ́run ọba ń ṣe wọ́n lójú òkòrò ìkì ń pa wọ́n láṣẹ pé àní ẹrẹ́ sí ìdẹ̀ra mi kẹsẹ̀ lámẹ́bí ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹrẹ́ sí ìdẹ̀kùn tí mo ṣe fún yín ànẹ́bí ìtumọ̀ wá gbèdìdè láàrin yìí èyí tó yẹ kí ẹ ti bá ìròyìn rẹ̀ nínú tírà yín kó jẹ́ pé ànẹ́bí ìwà yín sá àlẹ́ ìṣẹ̀lẹ̀ ó ti sọ fún wọn pé ìní òǹbáṣe wọn bí rọ̀ ń fún yín o anẹ́tì kan ti ń bọ̀ wá lẹ́yìn mi orúkọ ọlọ́mọ àdé ahmad anẹ́tì wa muhammad ọlọ́wà ni wọ́n sọ́lá ìròyìn rẹ ti wà nínú ìwé ìdájú ìyẹn ọlọ́run bá bí ń sọ fún ọ láàrin yìí pé alẹ́bí ìyẹn náà ló dé yìí ẹrẹ́ tí ìdẹ̀rà ní kẹ́ tẹ̀lé ọ̀rọ̀ tó wá ní wọ́tẹ́kù yà ò máa wọ́tẹ́kù yà ò máa látàkì ní ìnáfínú yà ìnáfínú yà wàlá yóò bá lómi ní àtẹ̀lẹ̀mù wàlá tàbí bá wà sábà wàlá òun yóò gbọ́rọ̀ ó ní wọ̀tẹ́kúyáwó bá ẹ̀rọ ọjọ́ ọjọ́ wo ni ẹbẹ̀rún ọjọ́ ọjọ́ kó ṣe pé ẹ̀mí kankan ò lè san ẹ̀mí kankan lẹ́sàn kankan ọjọ́ tó ṣe pé kò sẹ́ni tó lè bara wọn lẹ̀ ẹgbẹ̀rún ọjọ́ yẹn lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ sí lẹ́kùn náà nàbí ìṣe ìhà ọjọ́ tí à ń sọ pé kẹrẹ́rẹ́ ọjọ́ tó a gbọ́ pẹ̀tẹ̀ ẹ̀bẹ̀rù yẹn ọjọ́ yẹn kò sí ẹ̀mí kankan tí ó lágbára láti wá jẹ́ wípé yóò sàn ẹ̀mí kankan yóò sàn ẹ́ lẹ́sàn-án níjọ́ yìí kò sí ẹ̀mí kankan tí ó láǹfààní àti sẹ̀mí kankan lẹ́sàn-án. ولا تبذل كل نفس إلا عليها ولا تزر Ọlọ́run ọba ó ń sọ fún wa nípa pé àní ẹran tí ẹ ti bẹ̀rù ọjọ́ kan kó ṣe pé kò sí ẹni tí ó lè sẹ nìkankan lẹ́sẹ̀ ìjọba wà látẹ́jú wá zero three zero ó fún ọ ọjọ́ tí ò ní sẹ́ni tí ó rọrùn ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ lónìí ohun kálukú ni ó ṣe kí ni ní òòrùn fi ẹ̀ fúnra ara rẹ̀ nìkún nínú ìyá ọmọ èdè ìṣáájú ìyòbó ní ọjọ́ tá à ń sọ yẹn tó ń kálukú tó bẹ́ẹ̀ kò sẹ́ni kankan tí ó rẹra wọn lọ́wọ́ kò sẹ́ni kankan tí ó kùnra wọn lọ́wọ́ yá ọmọ yá ní ìlú ọjọ́ tá ń sọ ọjọ́ kẹ́ni. tó ṣe yí pé àwọn ẹni ọlọ́run ọba nìkan ni wọ́n dùn níjọ́ yẹn ẹgbẹ̀rún ọjọ́ yẹn ọjọ́ wo ni ìyá ọmọ ya fi rú ni márùn-ún ni ìyá ya fi ọjọ́ tọ́mọ yóò máa sá fún ọmọ ọ̀yá rẹ̀ wà ó mi. ìwà wà ní. ìwà ìwà pé kí ìyá òun ọmọ kó bá òun ọmọ ènìyàn ọ̀sà yóò sá níjọ́ yẹn fún bàbá rẹ̀ pé kí bàbá òun ọmọ kó bá òun. ọ̀gá ní bá ti rí ìwọ̀nba ní àìdá ní níjọ́ náà yóò sá fúnra wọn èèyàn ọ̀sà fún ìyàwó rẹ̀ níjọ́ náà my sweet heart gbogbo fit àti rẹ̀ yóò sàfún níjọ́ náà my ọ̀ní yóò sàfún níjọ́ náà gbogbo àwọn ọmọ ọmọ tó jẹ́ pé a bí n bára àwọn ọmọ mi láàrin ìjọ kan ní ògbájú bọ́mọ mi ò bá sílẹ̀ gan kò lè kí ó má pè mí. ọlọ́wọ́n ọba ó níjọ́ tá a ń sọ ìyẹn ó ń kálukú ọ̀sà fúra wọn. Ẹ̀kùnrin yìí ní ìrọ̀rùn ìyá ọmọ ìdáná ọ̀yọ̀kùnrin. Ó ń kálukú ní tiẹ̀ ó tó oníjọ́ náà. Ìyẹn ọlọ́run fi ń pé ẹbẹ̀rù ọjọ́ tí bá fẹ́ ṣe tó bá fẹ́ yíwọ́ láyé, bàbá máa gbọmọlà nínú rẹ̀ lọ́wọ́ ọ̀tá bẹ́ẹ̀ náà ni ọmọ ara bàbá rẹ̀ lọ́wọ́ nínú ìrànlọ́wọ́ ayé ṣùgbọ́n níjọ́ yẹn kò lè ṣeé ṣe ẹ̀rí báwo rí wá ká wọ́n ti mú wá wọ́n ní gbọ́nẹ̀ ọmọ máa lé ìyá máa ń lámàlú wàlà wàlà lò wàlà búrúta wàlà búrúta wàlà wàlà búrúta wàlà àbúrúta wàlà òkú wàlà wàlà lò wọ́n ní yàrá lè kéyà wọ́n ti lé mẹ́lú wọlé wọlé àdúgbò. yàrá lè kéyà wọ́n ti lé mẹ́lú wọlé ọjọ́ tá à ń sọ yẹn ọjọ́ àlùfíà mọ̀ yẹn láàmú bó ti lówó tó láyé oníwúlò títọ́ yẹn wọlé wọlé àdúgbò béèyàn ṣe lọ́mọ tó àwọn ọmọ mi àríyanu ni ọmọ àfẹ́ ni ọmọ wuni ni ọmọ tá a fi ń ṣépè fọmọ ni ọmọ tá a fi ń fàdúrà fọmọ gbogbo wọn orí òpè wọn ọlọ́run níjọ́ yẹn wàlá wàlá ju onísọmọ jọ náà ti ń lò. Wàlá àbúrúkà bàbá rẹ̀ níjọ́ ni òní wúlò fún ọ níjọ́ náà. Bákan náà màmá rẹ̀ ò ní wúlò wọ̀lá nẹ́sàbù oríṣi mọ̀lẹ́bí kẹta tí ó wúlò níjọ náà ó ń kálukú ti ó tó. mo wá ń sọ pé àwọn oníwábà wọn níjọ náà ọmọ wò nínú ìlú pépé bàbá òun rẹ̀ ń lọ́wọ́ láyé àwọn òbí òun wọ́n dúró sí ìwú láyé kí ọmọ wa ò tó bàbá mi o bàbá mi òbí ìtọ́lẹ̀ pa wọ́pọ̀ ọ̀kẹ́ nílé ayé. òtítọ́ lè pawọ́pọ̀ ọ̀tẹ́ mi ògbó lẹ́wọ́ ti wá pawọ́pọ̀ ayé ẹwà pawọ́pọ̀ ọ̀tẹ́ ọmọ mi ò ọmọ mi òtítọ́ la pawọ́pọ̀ ọ̀kẹ́ ayé pawọ́pọ̀ ọ̀kẹ́ ògbó oníṣòro oníṣòro tèmi tó mi lẹ́rù má tí ó jẹ́ ìwọ̀n òṣèlú nìyẹn lọ́wọ́ fi ń kò pé wọ̀tẹ́kù yẹ́wù náà lẹ́ẹ̀tẹ́jì sí ìnáwó náà lẹ́kùn ṣe yà. máa ń jẹ́ àmìlẹ̀ agbára ti ń padà òun ọ̀rọ̀ ìwòmìnì wà máa ń jẹ́ àmì àti ìmọ̀ máa ń jẹ́ àmì àti ìrẹ̀jì àmìlú ọlọ́wọ́n bá àlékè ọlá nígbà tó tó wá ń sọ fún wa nípa ọjọ́ yìí pẹ̀lú pé ọjọ́ yẹn kò ní sí ẹni tí ó lè sinra wọn lẹ́sàn-án kankan àfi tó ń kálukú bá ṣe ẹni ọba ṣe dáadáa tó gbé dáadáa wá yóò bẹ̀sẹ̀ rẹ̀ ẹni ọba gbé aburú wá òun ní ó bẹ̀sẹ̀ rẹ̀ níjọ́ náà olùwàwá ni wọ̀lá yóò fún bá lù mí ní àádìrò wọ̀lá yóò fún bá lù mí ní àádìrò wọ̀lá tàun báwọn àjọba wọ̀lá òun yóò sọ̀rọ̀ wọ̀lá yóò fún bá lù mí ní àádìrò ọlọ́run ní wọn ò ní ìgbà ìsìkẹ̀tẹ̀ kan ní jọ́ni adilu alìfidá alìfidá òun ni ransom pé kí la fẹ́ ti gbalágbájá pé kí la bẹ́ẹ̀ fi gbálẹ̀ abẹ́gbadé lẹ̀ ọlọ́run ní jọ́ yẹn wà láyé kó bá lu mí ní àdèlù wò ní ìgbà nǹkankan níjọ́ náà láti pé nígbà tó gbadé lè yẹn ní. yá ṣebí ìyẹn lẹ́gbẹ́ fi wọ̀ ẹ̀jẹ̀ ń fún yín ní hundred million ṣe gba náírà kí n yín dọ́là bẹ́ẹ̀ bá gba dọ́là ẹjẹ́ ń yín ní yóò àbí pound lẹ́gbẹ́ gbà ní olúwa ní wà láyé kó bá lu ní àdèlù gbogbo rẹ̀ tí ń jẹ́ pé káfí nǹkan járe nílẹ̀ báyìí òní jíjọ́ náà. wàrà yorùbá ló nílẹ̀ àádẹ́rọ wàrà tàǹfà wà ṣàfà. olùwàlúwọ̀ látàǹfà wà ṣàfà àṣàfà ìsìpẹ̀ níjọ́ náà ò ní sí gbogbo ní ń jẹ́ ìrìn ìsìpẹ̀ ò ní sí eléyìí ni wọ́n ń pè ní àṣàfà àti ìmọ̀ ń kíyà ẹnikẹ́lẹ́gbẹ̀ àwọn àbọ̀ oníta ọ̀sìn wọ́n fi ṣàfá àkọ́lẹ̀ méjì a ní àṣàfá àtùlùmọ́ńfíà a sì ní àṣàfá àtùlùmọ́sibátà àṣàfá àtùlùmọ́ńfíà ìsìkẹtọ́lọ́mọ bò ní gbà wọlé tí ò rẹ́kọ̀gnáìsì rárá gbogbo àwọn kèfèrí pátá ọlọ́run kókó ọlọ́run rẹ́kọ̀gnáìsì ẹni ìsìkẹ́ kan fún wọn kò sí ìtakẹ́sàn kankan fún wọn lẹ́yìn àṣàfá àtùlẹ̀ ọdúnmọ́ tí ó àwọn òkàtà wọn sì yẹn yóò sì kí àwọn lọ́dọ̀ ọlọ́run irú eléyìí là ń tẹ ní ní tí ò ní ṣe ni àwọn ní ní tó jẹ́ pé ọlọ́run ọba fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ tí ó wáyé eléyìí lọ́wọ́ á pín ní mùsùlùmátà yẹn aláwọ̀kọ́ ni pé ọ̀kọ́kọ́ lè wáyé ìlàbí ìdíni kò sẹ́nìkan tó lè sì pẹ̀ lọ́dọ̀ òun ọlọ́run àti pẹ̀lú ìyọ̀dá òun ọlọ́run bákan náà ni pé ọlọ́run ọgbọ́ yọnú ìgbà tọ́lọ́run bá wá yọnú tó wá yọ̀ǹda kẹ́ni ìyàn sọ̀rọ̀ ilá man adina wọ̀bí ẹni ọlọ́run bá yọ̀ǹda fún tó sì pẹ̀ ń jọ ẹni ó sì pẹ̀ tí ọba wá sì pẹ̀ náà wọ̀kọ́ là sọ wá bá yóò wá sọ ní nǹkan tó jẹ́ ìbámu tọ́lọ́run fẹ́ kọ́ sọ níjọba ń sọ yìí nígbà tí ọlọ́run bá gbé ọmọ ènìyàn dìde ìgbéǹde wa lórí àwárù ṣẹ̀dídà ni ìwárù ìtọ́ lágbára ni òun tá ń wò yóò sún mọ́ ọmọ ènìyàn ní òdiwọ̀n máìlì kan máìlì yìí àwọn olùmọ̀ wọ́n ṣe ìtìláàf lórí àdísù tó wá àdébùwà Muhammad sallallahu alaihi wasallam ó lóòrùn ó súnmọ́ wa bí òdiwọ̀n máìlì kan ẹwà tàbá ní mile nínú èdè lárúbáwá ìtumọ̀ méjì ni mile wọ́n máa ń lò fún ọ̀pá àti ìró nínú èdè lárúbáwá bákan náà mile wọ́n ń lò fún ìbùsọ̀ kan pé mile kan èwo wá ní àdísì yẹn gbà lérò sáà ní sọ̀rọ̀ lọ́wọ́ lè wọ̀sẹ́lá ó lóòrùn ó sùn wa bí kọ́dìrì máìlì bí máìlì kan sí ọ̀pá àti ìró ní àbí odidi ìbùsọ̀ kan àwọn olùmọ̀ wọ́n sì yapa lórí méjèèjì ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wọ́n ní oòrùn ó súnmọ́ ọmọ nìyẹn bí kọ́dírì àmàlìhí ní òdùn wọn tẹ́ tó gbélé ayé ṣe tábáwá sọ pé máìlì bí ọ̀pá àti rò ní bàbá ní bí odidi ibùsọ̀ ní lónìí tá a fi jìnà sí wa millions of miles ní tó rùn fi jìnà sí wa wọ́n náà sì wò bí aago kan aago méjì aago mẹ́ta kí sọ olóòrùn mú ó sì jìnà sí wa ní millions of miles tọ́bọ̀ wá àjíjọ́ tó rùn súnmọ́ wa kápẹ́ máìlì ìbùsọ̀ kan náà ni tóun bá wá fi súnmọ́ wa báyẹn báwo ní ó ṣe rí fọ́mọ nìyẹn jọ náà ìyẹn ló fi jẹ́ pé ìwárìrì jọ yẹn lágbára ọmọ ènìyàn ọmọ wò pé kílọ̀ ní ti ẹni tí ó ó pé kọ́lọ́run a wá gbèrà pé tàlàfẹ́ lọ bá kọ́ bá wa bẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn ó dájọ́ a lọ bá ànábì wa Adam alayhi salam pé ìwọ ni bàbá wa ìwọ náà lọ́sẹ̀ wálẹ̀ wá lọ bá wa sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́hùn kọ́ lọ́hùn ó dájọ́ ànábì Adam ò sọ níjọ́ náà pé ọlọ́hùn ọba ń bínú ìbínú tí ò bírú ẹ̀ rí tí ò tínú bírú ẹ̀ mọ́ lọ́jọ́ tòní torí mi gẹ́gẹ́ fúnra mi mọ́sẹ́ èso ní ìmájẹmọ jẹ́ ìwà ọmọ tọ́lọ́hùn ó ṣe bí àpò ẹ̀lọ́bá náà níbi wà ní ìṣẹ̀lẹ̀ ní òun ló kí ọlọ́run ọba ń bínú òun lọ́run kọ́lọ́run pa àwọn òun ọlọ́run ti pa wọ́n òun ọ̀wá àmọ́ kí ọlọ́run ọba ó ṣe lónìí bí àpò òun ò lè ti tẹ̀yí lọ́dọ̀ ọlọ́run ọba náfí náfí tèmi náà kí n lè ṣe nǹkan kan á sì rí pé gbogbo àwọn ànábì ọlọ́run pátá ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan ní àǹfààní gbígbà àdúrà kọ̀ọ̀kan tàbí wa Musa alayhi salam iná lólò tọ́lọ́run ti ní kílẹ̀ ogbé kọ̀ọ̀rùn tàbí wa Nuh alayhi salam iná lólò tí omi fi pa ogun ayẹ́rẹ́ nígbà náà alayhi ó lè ní wá pàtẹ́ ní ṣàfà àtàlẹ̀ mọ́tí mo fẹ́ fi fìfì àwọn ọjọ́ mi. náà gbígbà àdúrà yìí òun náà ní ó padà wá sí ìwádọ́gbà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam torí pé nígbà tá a bá lọ títí ta lọ̀dọ̀ anábì Ibrahim tí ó kò wò lè ṣe alọ̀dọ̀ anábì Musa tí ó kò wò lè ṣe alọ̀dọ̀ anábì Isa tí ó kò wò lè ṣe àwọn adájọ́gbà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam aniduwa muhammad sallallahu alaihi wa sallam yóò wá lọ ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba yóò lọ wúlẹ̀ lábẹ́ àlẹ́ ara sí ọlọ́wọ́n ọba ó ní túnṣà àlẹ́yà àbúwá abúlé muhammad àbẹ́bí ni wọ́n wá sí gbogbo ọ̀nà tí yẹn máa fi yin ọlọ́run ó sì fàyà rẹ̀ fún mi kí n tí mọ̀ ní ìsìn ìmọ̀ wá sí ọlọ́run ọba ìmọ̀ yin ọlọ́run ọba ìgbà tí ìbá yin ọlọ́run ọba wọ́n máa fẹ́ erifa ayá muhammad ishfa musafa ọ̀yà gbórí sókè máa ṣìṣẹ́ báyìí á máa bà pẹ̀rẹ́ anábìwá Muhammad sallallahu alaihi wasallam yóò wá ṣìṣẹ́ lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́wọ́ dájọ́ ìyẹn ni wọ́n ń pè ní àṣàfáàtòlẹ̀ ọ̀gbùnmọ̀ èyí tá a máa ń bẹ lọ́hùn tí wọ́n bá pè ń tẹ́ wá wá sí mọ́kọ́ọ̀mù Mahmud ẹlẹ́sì wàhálítà pé mọ́kọ́ọ̀mù Mahmud tó ṣe kí ànábì sallallahu alaihi wasallam ó ní ẹnìkan péré náà ní ó lọ́jọ́ àlùkìyá náà

kí ni ṣàfáà tí ó ṣe òun náà ní pé kọ́lọ́wọ́n ọbọ́ yọ̀ǹda fún àwọn èrò àlìjẹ́nà tí wọ́n wọlé àwọn èrò àlìjẹ́nà ẹ̀jẹ̀ tí wọ́n wọlé ṣàfáà kẹ́niyẹn bákan náà Muhammad sallallahu alaihi wasallam yóò tún sí kẹ́ pé àwọn èrò àlìjẹ́nà kọ́lọ́hun kọ́bá òun kọ́bá òun gbé ipò wọn ga ipò fifty percent fifty percent tàbí forty percent ó ní tọ́wọ́ àníbi ó wà bẹ̀rẹ̀ òun kí ọlọ́run bá ń gbé ipò àwọn ìwà àlìjẹ́nà yìí ga yóò ṣe ṣàfáà fún wọn ọlọ́run oṣù gbà bákan náà àwọn tó jẹ́ ipé tàṣáwà sẹ̀yìyàtùhún wà àṣànẹ́tùhún dáadáa wọn àtàìdá wọn orí bákan náà kò jura wọn lọ sẹ́mọ̀ páwọn ẹni yẹn wọn ò lè ra àlìjẹ́nà wọ̀ wọn ò sì ní wọnẹ́ wọ́n ti wà ní kó òkú wò ìwà lùjẹ́nẹ̀ wò ní wọn náà torí pé dáadáa wọn àtà ìdá wọn bákan náà ni. Adébà Muhammad sallallahu ta'ala alaihi wa sallam yóò tún wá sí pẹ̀lú kọ́lọ́hún jẹ́ kí wọ́n wà ní jẹ́mẹ̀ ọlọ́run tún bá fún. Bákan náà nínú àwọn ṣàfẹ́ràn ní èyí tí ó tún wáyé òun náà ni àwọn tó fẹ́ yí pé wọ́n ti wà nínú àlùjẹ́nẹ̀ ìgbà tí wọ́n ti wá wà nínú àlìjẹ́nà yẹn àwọn tó ti wà nínú náà wọ́n jẹ́ èrò náà anẹ́bí ó sì pẹ̀ wọn pẹ́kọ́lọ́wọ́n fún wọn sálì jẹ́nà ṣàfá àkàntúlẹ̀ lẹ́yìn náà anẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó bá wá ṣerú eléyìí yóò di pé àwọn èrò náà yẹn ní wọ́n padà wọ àlìjẹ́nà inú ṣàfá eléyìí àwọn mùsùlùmí yòókù náà máa láǹfààní sí i àwọn ànábì ọlọ́run ní ó láǹfààní sí àwọn mọ̀láíkà ní ó láǹfààní sí wọ́n máa sì pé àwọn olùgbàgbọ́ òdodo sí àwọn nǹkan kan gbé wọn wọnú náà irú àwọn ṣàfáì òun là ń pè ní àṣàfáàtùn mùsùlùmátà tá a bá pín sọ́nà méjì lọ́ndà rẹ̀ ló wà ṣùgbọ́n ìtọ́lọ́wọ́ bá ń sọ pé wọ̀lá táńkọ́ wa ìyẹn ni pé ìsìnkà tí ò ní wúlò ìsìnkẹ́tọ́lọ́mọ bò ní yọ̀ǹda òun ìsìnkẹ́tọ́jẹ́ ilé yọ̀ wà lọ́sọ̀dọ̀ àwọn kèké rí tàbí ìsìnkẹ́ ìsìnkẹ́tọ́lọ́mọ bò ọba yọ̀ǹda fún irú yẹn ni àṣàkọ́nà tòun máa ń bíyà ọba ọba wa ni ẹ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rù ọjọ́ tí ìfẹ́ ò ní wúlò. ọ̀nà ولربنا ما لا تجزي النفس عن نفس شيئا olúwa ní àní ẹgbẹ̀rún ọjọ́ tẹ́nìkan ò ní gbára wọn lẹ̀ ẹgbẹ̀rún ọjọ́ tẹ́nìkan ò ní títì ara wọn tí ò wá ní ti wà láwọn olùsọ̀rọ̀ tí ò ní sẹ́ni tí ó lọ́wọ́ níjọ́ náà ẹ̀bùtẹ̀lé kànẹ́tì wa Muhammad sallallahu alaihi wa sallam torí kí ẹni ọba tẹ̀lé kànẹ́tì wa Muhammad sallallahu alaihi wa sallam òun náà lẹ́yìnjọ́ là níjọ́ yẹn òun ni ó láǹfààní láti wà lábẹ́ ìṣèjì àlejò wa Muhammad sallallahu alaihi wa sallam eléyìí ó ń pè ní àbí láti jẹ́ pé a ní láti tẹ̀lé àlejò wa Muhammad sallallahu alaihi wa sallam dábàá lè wà nínú ẹni tí ó rí ìsìnkè ànábì níjọ́ yẹn torí pé tá a bá ní àdéhùn Muhammad sallallahu alaihi wasallam àti àbàmọ̀já gbọ́ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ ni ṣé báwọn tó bá tẹ̀lé ní ó sì pè ní àwọn tó bá gba tiẹ̀ ní ó sì pè látara bẹ́ẹ̀ táwa ní ọwọ́ àti bá tẹ̀lé lànà ìtàlẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam àlèwà nínú ẹni tí ó sì ọlọ́run bá tún wá ń sọ fún wa nípa nípa ìgbà yìí. بكلمات فاتمهن قال إني جاعلك للناس إماما قال إن ذريتي قال لا ينال أحد الظالمين إبراهيم ربه بكلمات فتمهن قال إني جاعلك للناس إماما قال فمن ذريتي قال لا قال لا ينال عهد الظالمين Olúwa ń sọ láti rán wa létí ká lè mọ pàtàkì ànábì wa Ibrahim alayhi salam Olúwa ní rántí wa ìdìtálẹ̀ Ibrahim rabbuhu ìgbà tọ́lọ́hún bá fi àwọn gbólóhùn kan tó fi fi hàn ìbọ̀rọ̀ inú àwọn kẹ́límà wo ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ pọ̀ tàbí ọkọ̀rọ̀ ti àárọ̀ òlùwòlẹ̀ náà fi tẹ̀sí àbí kẹ̀lìmáà kí ni tọ́lọ́hún gbà lérò pẹ̀lú àwọn kẹ̀lìmáà orisi yẹn oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ nínú ọ̀rọ̀ ni wọ́n ní kẹ̀lìmáà yẹn àwọn ọ̀fẹ́ ní nìyí ọlọ́pàá anábì wa Ibrahim láti oyún ọjájẹ́ nígbà tó ti dàgbà ó ti jájẹ́ pẹ̀lú àáké dé ìgbó lélẹ́lẹ́ yìí alẹ́ Ibrahim ṣe kí ló dé àwọn nǹkan tọ́lọ́ lóhùn ṣe ṣe bẹ́ẹ̀ anábì Ibrahim wọ́n nítorí kí àwọn nǹkan tó le tó le ní anábì wa Ibrahim alẹ́ gbogbo ẹ̀ ló ti tẹ̀lé ìgbà tó bímọ ọlọ́mọ bálágàmọ àwùjáì ọmọ dàgbà láti tó máa jáde ọlọ́run ní ọyá pọmọ lẹ́nu ṣe ìjọ sì fún wa àdébìbò ayé nígbà fọlọ́hún ara àdánwò tọ́lọ́hún lòún ṣe nìyẹn bákan náà wọ́n ní nínú àwọn àdánwò tọ́lọ́hún bá tó ṣe fún àwọn fitrọ́tò homs àwọn àdámọ́ gẹ́gẹ́ bí àdèkìtánù tá a sọ dídádẹ́ pé látọ̀dọ̀ ànábì Ibrahim ló ti bẹ̀rẹ̀ ká máa dábẹ́ torí kí òun ọlọ́run kọ́kọ́ fi ti àdẹ́wò ẹ̀rí kí àyàkùtáàdì dídábẹ́ déèyàn ọ̀bá dábẹ́ fọmọ lásìkò ẹjẹ́ àmú lápẹ̀júwe tó mo bá fún ọdún mẹ́ta láṣẹ tààlàbẹ́ dábẹ́ fún ọmọ ọdún mẹ́ta yẹn ẹ̀rí kí ọmọ yẹn ẹ gbogbo olú lẹ́yìn ọmọ fi ọ́ dábẹ́ ọ̀nà ìṣọmọta dábẹ́ fún láti bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ṣùgbọ́n mo tún wọ́n tẹ́lẹ̀ fún lẹ́yìn bí ọdún mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ẹ wo ìrora yẹn tí a bá rántí wọ́n lè máa ń dábẹ́ jẹ lò tọ́lẹ̀ pé nígbà tí yẹn bá ti géńdé ni wọ́n gbé ó pàlù kú wá sí agboolé ẹ wo ìrora tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ní ẹ̀rí kí àdéhùn lánàá ni àrẹ ìbùwà ìbù kú wá dàgbà jù bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ tó ìlànà ìfọkùnrin àtòbìnrin wa kọ́tà ẹ̀fọ́ àwọn elétò ìlera wa wọ́n ń gbẹnu ìjọba sọ̀ pé ká má dábẹ́ fọ́ fún obìnrin mọ́ ọ̀rọ̀ lásán ní tiwọn yẹn. tí wọ́n bá ní ìdánilẹ́kọ̀ọ́ pé àwọn tí wọ́n ń dábẹ́ ọyẹ tí wọ́n máa tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ kan kí wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n pé kí wọ́n pa á lẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n lẹ́kẹ̀ẹ́ ńlẹ̀ ni torí wò lè pa òfin ọlọ́wọ́n ọba rẹ̀ wò lè pa á rẹ̀ látara pé kí ni Ànábì sallallahu alaihi wa sallam ó sì dánilẹ́kọ̀ọ́ fún obìnrin tí ń dálé báwọn obìnrin mọ̀ nínú ẹ̀mí ó ní ọ̀rá máa gé ọ̀rá máa gé torí tó bá sẹ́sùn yẹn ni ó ti gbádùn ọkọ rẹ̀ tó bá yá ọ̀dà alẹ́kọ̀ọ́ bí ó ti kọ́ eléyìí ni tó yẹ ẹgbẹ́ sẹ́mínà kalẹ̀ àwọn òun ni wọ́n ń ẹ̀kọ́ tó bá yẹ kẹ́ fún ẹ fún wọn ṣùgbọ́n kẹ́ wá pé abẹ́ kìíní ṣe aburú sí àwọn ọ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ fún ẹ tó ti wọ́n lágbára ẹ wá mú bẹ̀ mú wa débi kálí àwọn tí wọ́n ti ń dábẹ́ yẹn látijọ́ yẹn tó wá débi látara abẹ́ tí wọ́n dá àwọn obìnrin yẹn lóra wọn ti dé wọ́n wá bẹ̀ ẹ̀ máa parọ́ gẹ́ńtà population tí wọ́n tán pa bí. òfin ọlọ́wọ́ bá lélẹ́ yìí tí ò sẹ́ni tí ó yìí kò nínú àdáwò tọ́lọ́wọ́ ṣe fún ànábì wa yìí mú ní alẹ́ ìfẹ́lá. Ọlọ́run ọba ní rẹ́sí ìgbà tọ́lọ́run ní ànẹ́bí Ibrahim fàádà mọ̀hún. Àwọn tọ́lọ́run gbélé lọ́wọ́ yẹn ọkọ̀ ńpìlìtì ẹ̀. Wọ́n ní inú àwọn kẹ̀lẹ́mọ́ọ̀tì àwọn wọ̀nàwáhí ọlọ́run pàṣẹ fẹ́rẹ́ Ibrahim máa ṣe báyìí, máa ṣe báyìí, máa ṣe báyìí, máa ṣe báyìí, Gbogbo àwọn ìyẹn lọ́wọ́ bí sọ pé nígbà ká sọ fún Ibrahim pé a ti ní kọ́ọ̀lá àsìlámù tí ló wọ́n ti ní ni ọlọ́run ní Ibrahim ọ̀yá juwọ́lẹ̀ fún mi ọlọ́run ni mo juwọ́lẹ̀ yẹn yẹn gbogbo ntọ́lọ́run bá ti níbi láti láti ń tẹ̀lé ìyẹn وقف الشارب قدر الصبح ومن مرمي وتقليم العبار قدر سنة ونصر كالصمادية ومن مرمي oríṣiríṣiríṣi iná ẹni àwọn olùmọ́sọ wọ́n ní ẹni àtiwá kalorin wà búkúyà ọ̀nà ìjúmọ́ káwẹ̀ lóòjọ́ júmọ́ ààrẹ ẹlẹ́ni àkọwá wọ̀sẹ̀ àńgbẹ́ ní sọ́fà wọ̀lùmọ́rúwà káṣẹ̀kọ̀wá fúlé ọlọ́mọba kásáré láàrin sọ̀fá àti mọ́rúwà wọ́n ní gbogbo owó àwọn ọ̀gbẹ́yìn àdánwò ní tọ́lọ̀ wọn bá fi fún àníkìwà ìlú ayé ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ oríṣiríṣi àwọn ọ̀sẹ̀ tí wọ́n tàì àfa àwa ẹ̀bùn ìgbẹ̀sí ìwàṣọ lọ ó kù ní ọ̀rọ̀ àwọn tó sọ nípa pé gbogbo ojú wọn ń kà yẹn àárí ẹ̀ nípa tó pẹ́kẹ́ yìí náà sì yẹn gẹ́gẹ́ nìyẹn a bá rí ẹ̀ nínú àdìsí torí pé àwọn fúnàlì títọ́ ń bẹ ara fúnàlì títọ́ tí wọ́n gbà ta ní ara akẹ́kẹ́ túbọ̀ mú ẹ̀ka òrìṣíà káfí ìrùgbọ̀n wálẹ̀ èèyàn ni fún ọkùnrin obìnrin tó wọn bá ní ìrùgbọ̀n yóò fa nǹkan rẹ̀ fún torí pé nígbà máa bí sí àtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin nìyẹn bóbi bá ní oògùn wọ́n lè bá jẹ ní. ẹni irun bá pọ̀ lára rẹ̀ obìnrin tí irun bá pọ̀ lára rẹ̀ oògùn a máa jáde papọ̀ mọ́ tí èsì bá jẹ kẹ̀kẹ́ tàbí oṣù kẹ̀kẹ́ ní. ilé àìmọye àjẹkẹ̀ nínú pọ̀ lára rẹ̀ ilé àti mọ̀ wúgbà náà. látara bẹ́ẹ̀ òun ni pé ìlànà ní kásìrù mọ́lẹ̀ ìlànà àlejò Muhammad sallallahu alaihi wasallam kó jẹ́ pé ìlànà àwọn ànábì ìsáájú iná ni ọlọ́run bá wá ní ìgbà tí a dín ànábì bọ̀ inú tó wá ṣe gbogbo nǹkan yẹn ọlọ́run bá wá ní ìní ìjà ìlú gàlì nẹ́ẹ̀sì ọ̀rọ̀ ìjà ìlú gàlì nẹ́ẹ̀sì mọ́nà ọlọ́run bá wá bọ̀ fún ànábì bọ̀ inú pé ìní ìjà ìlú gàlì mo fi ọ́ sí ìmọ̀ àwùjọ gbogbo àwọn ènìyàn pátá ìwọ Ibrahim mo sọ dàtíwájú báwọn èèyàn ẹ̀rí kọ́lọ̀ ọba rí àdébí Ibrahim ó ní iná Ibrahim ọ̀kan ẹ̀wù mọ̀tán kọ́ ní sàǹsà ní ìgbà wà láwùyẹ̀kù ní ẹ̀rù ìṣèjì Olúwa ní dájúdájú àdébí Ibrahim òun nìkan fúnra rẹ̀ dáàyà ń mọ̀ ẹ̀wọ̀n kan ọlọ́run pé Ibrahim ó ní ìsìn àti ìṣúṣẹ́ ọ̀ní òun òun fúnra ara rẹ̀ ìjọ lòun nìkan fúnra ara rẹ̀. ọlọ́run ní dáná Ibrahim náà Ibrahim àdáná òun àdá ń kọ́ ní dáàlì ńlá anábì Ibrahim òun nìkan ìjọ ní kí ni ìtumọ̀ rẹ̀ iṣẹ́ ni àti ẹ̀ka bá kọ gbogbo wa kọ̀ pátápátá àti ìṣe ìjọba nínú sáré Ibrahim nìkan ṣe. ọlọ́run ní kó ní sáré ìlà adébí Ibrahim ẹni tó tẹ̀lé sọ ọlọ́mọ ọba ni àní ifá ẹni ó sọ ọlọ́run lákòó ni ànábì Ibrahim kò ṣe. wà náà dáná nígbà tó ṣe sí ọlọ́run ní ànábì wa Ibrahim kọ̀wá ọ̀láyé ẹgbẹ́ mùsùlùmí kò sínú àwọn ẹlẹ́bọ̀ tí ti wọ̀ ọmọ ṣàkírọ́ ọ̀dẹ́ àti Ànábì wa Ibrahim ṣáàkírọ́ ilẹ̀ ànìkùnrin ẹni tí máa ń dúpẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba ni ẹni tí máa ń dúpẹ́ ní ànábì Ibrahim ìgbìlàbáwò ọlọ́run tó wá ní ọ̀sán alẹ́ fún àwọn àmọ̀ṣútábà ẹni ọlọ́run gbà lẹ́sàdì ìwọ̀nyí mú ṣe rẹ̀ olúwa ní àwọn ọlọ́wọ́ bá abúwá sọ sọ́nẹ̀ anábì ibrahim ọmọ ọ̀nà ó dúró sójú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó ní náà pérépéré ojú ọ̀nà tí ó dàrú anábì ibrahim wọ́n lè lọ bẹ̀. olúwa ní wà á bẹ́ẹ̀ náà ó sì tún ní àṣàṣàrà àwọn ọlọ́mọ ọba fún mi dáadáa láyé dáadáa táwa fún láyé ọwọ́ adé ní kàlùkìyánù. Tọ́bá tún wá di ọjọ́ àlùkìyánù, ànábì wa Ibrahim alayhi salam nínú àwọn ẹni dáadáa, nínú àwọn ẹni ire, iná ni ànábì Ibrahim ó tún máa wà. Olùgbọ̀dọ́gbà náà pàǹtàbí ó lè lọ́dọ̀ ìlera ìmọ̀ àyíká. Olùgbọ̀dọ́gbà náà nà ẹ̀nẹ́bí mọ́sílẹ̀ olúwa ní kò ní sọ́dọ̀kọ̀ náà ọlọ́run ọba ọba kókò òdodo ni ọba tó jẹ́ pé lórí òdodo ní rìn Bàtẹ́bẹ̀ ìgbàlódé ìgbàlódé ìgbàlódé Olúwa wa ń pè ní àdín lábẹ́. Ó ní bàtẹ́bẹ̀ ní látàrí ìrọ̀ ìmọ̀ àlífà olúwa ní ẹsẹ̀ lé ìlànà ànábì ìbùrọ̀ ìlú tó jẹ́ ní yóò fi àpéjì ọlọ́run. Mọ́nà bá ẹ̀mí lẹ́nu mọ́sùlùmí. Olúwa ní torí pé ànábì wa ìbùrọ̀ ìlú ní alẹ́ ìsàlẹ̀ kò sí nínú àwọn ẹlẹ́bọ bí kí wọ̀ ọmọ. Ẹ̀rí pé ànábì ìbùrọ̀ ìlú alẹ́ ìsàlẹ̀ àwọn kírísítẹ́ẹ̀dì àwọn júù gbogbo wọn ni wọ́n gbà pé bàbá àwọn ní ṣe torí kí ló fi jẹ́ bàbá wọn anabi wa musa alayhi salam tó ṣe yí pé òun ni anabi tọ́lọ̀ ń rẹ́ sí àwọn israẹli táwọn mẹ́lẹ́yìn rẹ̀ jẹ́ ìyàwó anabi wa musa àárọ̀ ọmọdé ọmọ anabi ibrahim ní í ṣe bákan náà anabi wa isa alayhi salam tọ́lọ̀ ń rẹ́ sí ọmọ israẹli tó yẹ kí àwọn mẹ́lẹ́yìn rẹ̀ wọ́n pè ní ìṣẹ́lí àárọ̀ ọmọdé ọmọ anabi wa ibrahim ní ṣe bákan náà anígbà Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run náà ti gbogbo ayé pátá àrọ́mọdọ́mọ ànábì ìwà Ibrahim ní ṣe ìyẹn ni wọ́n fi ń ṣe ànábì Ibrahim ní abúlé àlùyá bàbá àwọn ànábì torí pé ọgọ́rọ̀ àwọn ànábì ló jẹ́ pé àrọ́mọdọ́mọ ànábì Ibrahim ni wọ́n ń ṣe ọlọ́run bá wá ní Ibrahim yẹn ẹ̀yìn Yẹhudi Thank you sọ fún wa pé ìlànà tí àtẹ́bí ìbọ̀ inú wá yẹn ni ẹ tẹ̀lé torí kò sí inú ẹlẹ́bọ ọlọ́run wá jẹ́ kó lé àwọn tí wọ́n ń bí àtẹ́bí Ibrahim wọ́n ní kírísítẹ́nì ni àwọn àtẹ́bí jù ni wọ́n ń jà sí láàrin ara wọn olùwà wá sí rẹ̀ ó ní máa kà ní Ibrahim yahudi yahudi wọlé nasirọ níyà. ولكن كان حنيفا مسلما وما كان من المشركين ولا نصرانيا ولكن قل كان ابراهيم يهوديا anabi ibrahim kìí ṣe jù wàlá nàìjíríà anabi ibrahim kìí ṣe christian. Olúwa ní Adébí Ibrahim dẹ́wò yẹn àní ipá ni ẹni tó ti lọ́run lẹ́sìn bọ́mọ́ kan dání. Ẹni tó ju wọ́n ju tẹ́lẹ̀ fúnfẹ́ ẹ̀tọ́ lọ́run ni. Ọ̀gá ẹ̀mí ẹ̀rọ ìrèké wá ní anábìwá Ibrahim kò sí nínú àwọn ẹlẹ́bọ̀ bí sí wọ̀ ọmọ ìyẹn lọ́wọ́ mi sọ pé iná ọ̀la nẹ́ẹ̀sì bí ìdìrọ̀ ìmọ̀lẹ́lẹ́bí iná tẹ̀dẹ̀rùn wàhálà nẹ́bí ìlú wọ̀lẹ́bí iná àmàlù wọ́n lọ́wọ́ àìlú ìlú ìlú olùwà ní iná ọ̀la nẹ́ẹ̀sì bí Ibrahim. àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ sí ànẹ́bí Ibrahim lọ àwọn òní. ọlọ́run ní ànẹ́bí yìí wa Muhammad sallallahu alaihi wa sallam òun lọ́lẹ́kọ̀ọ́ sí kó pera rẹ̀ mọ́ Ibrahim bákan náà أتي نبي ومحمد وهذا النبي والذين آمنوا أتوقعوا وقلوا وقلوا النبي àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n máa pera wọn lọ́mọ lẹ́yìn ànẹ́bì wa Ibrahim ọlọ́wọ́n bá òun náà ni olùgbọ̀wọ́ fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ìgbà tí ọlọ́wọ́n bá ti jẹ́ ànẹ́bì wa Ibrahim alayhi salam tí ànẹ́bì Ibrahim wọ́n wá pé ìtọ́nà ọba fi jẹ àwò yẹn ọlọ́run ní ìjà ìlú kàdínà ìmọ̀ra ọlọ́run ọba ní ìrẹ̀ ìbọ̀rí mo ti fi ọ́ ṣe aṣíwájú kúdúwàtò làhásánà ń bẹ kúdúwàtò sẹ́kíyà ń bẹ àríkọ́sẹ̀ dáadáa ń bẹ àríkọ́sẹ̀ ebu ń bẹ ẹ̀rí pé ńgbà tọ́lọ́ wọn bá ń sọ̀rọ̀ fìlà áwòdì àti kọ̀ọ̀rún ìgbérúwa ni wọ́n jà á rí náà hùwà ìmọ̀ta ẹ̀yẹ̀dì òun náà ìlànà rẹ̀ ọlọ́run ní àti wọ́n ní àtiwájú ṣùgbọ́n nínú làwọn ń pèpè lọ ìmáàmù náà ní tiwọn yẹn ìmáàmù ń bẹ bẹ́ẹ̀ ni wọ́n mú un lé jẹ ìgbà tọ́lọ́run bá wá fi àlejò wa Ibrahim aleyhi salam ó fi ṣe imam amẹ́bí ìwà Ibrahim wá bẹ́ẹ̀ jẹ́ tán ọlọ́run ní mo ti fi mo bẹ́ẹ̀ dún ọ nínú oore tí mo bẹ́ẹ̀ ṣe fún ọ ni pé mo bẹ́ẹ̀ fi ọ sa síwájú àbẹ́bí Ibrahim wá wà ní ní wà ní sí ọlọ́run náà ń bí ọ̀ ìmáàmù bọ̀lọ́ bẹ́ẹ̀ ti ṣe yẹn àtàwọn àrọ́mọdé ọmọ mi náà yá ní ọjọ́ ìmáàmù yẹn ọlọ́run wà ní mo ti gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọláyà náà yóò wá àti ńlọ nínú yẹn àwọn tó bá jẹ́ ìyẹn ni àwọn wọn ò ní sí àwọn ìmáàmù tí ọlọ́run bá nàbí Ibrahim tọ́lọ́run bá fún un yẹn àwọn tó bá jẹ́ alábòsínú àwọn ọmọ rẹ̀ kó jẹ́ kéèké wọn ò ní jẹ́ asọ́jọ́ ìkìyà náà ipò yẹn ò ní tọ́ sí wọn ṣùgbọ́n wọ́n lè rí gbádùn táyé gẹ́gẹ́ àdéhùn nínú ẹ̀jẹ̀ wà ní ìdíwọ̀ tó túmọ̀ sí pé ááyà yẹn ti yíra pé á rí àwọn alábòsí àwọn kòkí nínú àwọn àrọ́mọjọ́ kan alẹ́dùnwá ìrọ̀lẹ́ àlẹ́sàlám láti máa bẹ̀rẹ̀ wọn bá pé kọ́lọ́n kọ́ máa tọ̀ wá ní àtàwọn àrọ́mọjọ́ kan wá torí pé ọlọ́run bá ọba alágbára ni kọ́lọ́n bá àlẹ́ kẹrẹ́ kọ́ sàánú wa èyí tá a gbọ́ iná ọlọ́dún yóò fi wá láǹfà àtẹnudó ń sọ àti àwa tí a ń gbọ́ ibi tí a ti máa ń bèrè máa jẹ́ àpàdánù fún ọlọ́wọ́ sọ́dọ̀ aláàbí muhammad wà á yọ أستغفرك وأتوب إليك يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل ولكتاب الذي نزل على رسوله ولكتاب الذي نزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه واليوم الآخر فقد ضل ضلالا بعيدا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله جزاكم الله خيرا ẹgbẹ́ kan náà wà tó ní ẹ̀ka àwọn ọ̀gá ìjọba ní ọ̀gá wọn lè lò sí àwọn ìyá ọ̀gá ìjọba kọ́lá ìjọba ní ọ̀gá ìjọba ní ọ̀gá ó ti gbá náà pàṣẹ ní ti báyìí tí a bá ní ìdí ìtàgé ìyàrá béèrè ẹ̀ka béèrè lábẹ́ ìkúnnáwọ́ lábẹ́ ìrètò ìtàgé béèrè bóyá ló ń kẹtọ́ bá sọ àbílẹ̀ nǹkan ní ìṣe ìjìyà lórí ẹ̀sìn wa ẹ̀ kí a béèrè mọ́kànlá sọ̀rọ̀